والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتمة مرة نبى محمد صلى الله عليه وسلم تنيجي بكل حرام أنك أقول لك كم بيت àti màpé nǹkan gbà lérò pẹ̀lú rẹ̀ òun náà ni igi tí èsè yàn ló gbìn koríko tí èsè yàn ló gbìn àwọ̀rọ̀ mú kúò àwọ̀rọ̀ ká kúò láyé rẹ̀ ìgbẹ́ èsè yàn gbìn wọ́n lé léyìí kò tó burú mbẹ̀ èsè yàn gbìn wọ́n ní kò tó burú mbẹ̀ tọ́. So, anabi sallallahu alaihi wasallam ó ní wala yunassaru sayyiduha ẹranko tó wà nínú haram tí wọn máa dẹdẹ irú rẹ̀ bí ehoro bí àgbàrin bí ìkálà gbogbo ọ̀rọ̀ àwọn ẹranko yẹn ẹnìkan ò gbọ́dọ̀ lé ẹ gbọ́dọ̀ lé ẹranko yẹn láàyè níjọba fi mú ọ tó lé kó láàyè rẹ ní nílé ìtẹnu tó fẹ́ lé nǹkan mú kò ti sẹlọ eléyìí tó túmọ̀ sí pé ẹranko ti ń bẹ́ẹ̀ mẹ́yẹn àwọn ẹranko tí ó di ẹranko àbọ̀wọ̀ ni wọ́n wọ́n nítorí pé tọ́ba ti lé lílé tó lé yọ jẹ sábàbí nítorí ti kú pẹranko yọ jẹ sábàbí ntí ó mú wa rí ọdẹ rẹ̀ sí haramu ní gbogbo lílé bẹ́ẹ̀ gbogbo ọ̀nà yóò dá wa fẹ́ẹ́ ti ṣọdẹ rẹ̀ bẹ́ẹ̀ afẹ́ yìnbọn pa bẹ́ẹ̀ afẹ́ ta lọ́pàá ni tí a fẹ́ lé wọnú àwọn ni gbogbo ọ̀nà tá a bá gbà láti sọ dẹrú àwọn ẹranko bẹ́ẹ̀ ọ̀tọ̀ kọ́dà kó lékò láyè rẹ̀ lọ sáyè mi ọ̀tọ̀ lábẹ́ kó lé láyè rẹ̀ lọ sáyè mi ọ̀tọ̀ lábẹ́ bìmọ̀dá lè ànáwó hayawaanun muhtara torí pé ẹranko alápàlẹ̀ fi hàdà mẹ́kà láyè ẹranko yìí kan náà lọ́jáde kó nù haram ọbọ tí ò dé haram wọ́n wá rí nígbà tí wọn náà ò sí nípò ẹni tó ti gbé ihram ọwọ́ sọ dẹ́rẹ̀ ọ̀sẹ́ni tó sọ pọ̀ sẹ́lọ̀ ẹranko yẹn kan náà ni ìdẹ́nu kí jẹjẹ ẹranko yẹn jẹ ẹranko alápọ̀nlé ó ní ṣe pẹ̀lú àyè tó wà kò ní ṣe pẹ̀lú ara rẹ̀ kankan ṣùgbọ́n ní ṣe pẹ̀lú àyè tó wà àyè tó wà ló fún lápọ̀nlé tó fi jẹ ẹranko dáa gbọdọ̀ tiẹ̀ lékòó láyè rẹ̀ á tó fi pa pàápàá eléyìí túmọ̀ sí pé kó ní sọ pé inú haram ni òtítọ́ kí n pa ńlẹ ọgbó nù ara mi nígbà wọn bá ti fi ọbọ dàdí ọbọ alọ ọgbọdọ lé kó ọgbọdọ lé kó ìjọba amúyín lè sọdọ ẹrú ẹran báwọn yóò sì jẹ ara kó nù lọ ti pẹkí rẹ̀ lọ wá ti pupa ìgbà náà ní jẹ lẹ́yìn náà ẹranko kan ni ó dúró láyè mi kan ìwọ wá fẹ́ lé kó láyè pé wọ́n lọ fẹ́ jókòó mbẹ pọ̀tọ́ lè anáwó xẹ̀wánu sábàkọ̀ ilẹ̀ mẹkáni fẹ̀yẹ̀kúnù àxàkọ̀ bíi mink rúgbẹ́ ẹranko kan ni ó ti dáyè kan sáájú tiẹ̀ ọ̀dọ́ lẹ́tọ̀ọ́ wà láyè yẹn lọ́rùn eléyìí tó máa ti fi dára fún alápọ̀nlé láyé alápọ̀nlé lọ́ba kọ́kọ́ débi kan ọ̀tọ́ sí ń kẹ́lé kù mí ọ̀tọ́ sí ń kẹ́lé kù mí torí tẹ bá lé kù mí ẹ ti tẹ́ náà torí láyé yẹn ayé àbọ̀wọ́ lọ́wọ́ bíbẹ́ láyé àbọ̀wọ́ tó náà di ẹranko alápọ̀nlé anábìyàn sallallahu alaihi wasallam ó sọ yìí ولا يلتقط ساقطتها إلا من عرفها ẹnìkan kò gbọdọ̀ mú nǹkan tó sọnù nínú haramu ẹnìkan kò gbọdọ̀ hí nǹkan kan tó sọnù nínú haram àyàfẹ́ni tó mọ̀ pé tó ń bá rí wọ́n fi wẹ́lọ̀ ẹ̀yin ọ̀fẹ́ fi wẹ́lọ̀ ẹ̀mú ní mímú kó ti ti yín ẹ̀hẹ́ ní iye tẹni tí ò ní fi wẹ́lọ̀ pọ̀tọ́ kẹ̀mí nítorí gbẹ́gẹ́ ni níbọ̀dá ti rí e nínú haram nínú gbọ́dọ̀ mi anábì sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ tuntun wà lẹ́ẹ̀kẹ́ ìlú sáàpọ̀ pọ̀tù ha ilẹ̀ lèmọ́nṣẹ́dẹ́ pọ̀tọ́ kẹ́nìkan ó mú nǹkan kan tó sọnù nínú haram ọ̀tọ́ fẹ́nìkan fún ìtọ́sọ̀nù nínú haram àyà fífẹ́ni tó fẹ́ fi wẹ́lọ̀ àyà fífẹ́ni tó fẹ́ fi wẹ́lọ̀ eléyìí wọn ló túmọ̀ sí pé gbogbo tá a bá rí ni nínú haram kò lè di tiwa láéláé nísìnyí níbi jẹ́ ìsinú haram ẹ̀rọ òye. ó lé wá rí iwájú hundred thousand ẹ wá fi lọ. láàrin ibi tí ẹ ti rí ihe yẹn gbọ́dọ̀ kan ọlọ́run ọba òṣìṣẹ́ nìkan yọ ọdún pé nítò lọ́dún kan bá ti pé owó yẹn ní lábẹ́. àmọ́ ẹ̀ fi ní gbogbo gbà tó dáa. tẹ́ni tó ní tí ọba síbẹ̀ lónìí kọ́ gbọ́ ó lè wá ń bẹ̀ lọ́la. ìkéde gbogbo tẹ́sí nírú ayé wa tá a wà ní ìsìnyẹ́sì tí gbogbo eré àná ẹ̀ máa mọ̀ sẹ́yìn bá sùn kankan nù láàrin òpè nọ́mbà bàbá. ẹnìkan ló sọ nǹkan nù ẹ wá fi léèrè tọkọ nù ìgbà tí wọn máa ròyìn rẹ kọjọ iṣẹ́ yìí rí ẹ sọ pé kì í ṣe nǹkan tó sọ nù táwa ṣe àbí àwọn

ó bá rí hundred dollars hundred dollars ó rí e ó ti rí e báyìí ó mú kò fi pamọ́ bàtà parí dollars tó lè mọ gíláàsì ó máa ń kéde àyè máa mọ o ẹnì kan bá sọ owó kanu o láàrin inú mọ́tíláṣí káyà lù aláwọ̀ kọ́sọ̀ ẹnì kan bá sọ kankan nu o láàrin irun mọ́sálásí sí ibi àyàrò alákọ̀ọ́sọ ẹnìkọ̀kọ̀ sọ. wọ́n sì fi ń wẹ́ lọ àwọn náà jẹ́rìí lóòrèkóòrè lóòrèkóòrè títí ọdún kan sí pé ó tún kọjá pàtó wá sí ní ọ̀sẹ̀ táwa yìí náà ní sí ìjẹta náà wọ́n á mú wò wá akéde rẹ̀ alọ́gùn rẹ̀ ẹnìkan kọ wọn sábà wọlé tìṣó ní ọdún kan ti kọjá bóò láti ṣe ta lórí inú ẹ̀yìn méjèèjì ẹnìkan lò ní gbọ́dọ̀ kọ tó ń tọkọ tọkọ tọ òfin àárẹ bàrà àdìdọlọ ti fún thirty something thousand lórí tẹ́lẹ̀ o àmọ́ lẹ́yìn ìgbà tí májàmú ti pè ní tí májàmú ọba gbogbo tó bẹ́ẹ̀ unlike Mẹ́kà àbí haram ẹni tó bá rí nǹkan tó bá rí nǹkan yín bẹ́ẹ̀ kò lè di tiẹ̀ láéláé o àti pé ń tá a rí nínú haram a gbọ́dọ̀ hé fúnpa afẹ́ kó ti wá ẹ̀yà àfi pé afẹ́ máa fi wẹ́lọ̀ orílẹ̀-èdè yorùbá náà kan wọ́n ní ó rí he ẹgbẹ́gbà tó rí ó he ó rí ni ọ̀ gbọ́dọ̀ he tó bá gbé nu haram la bá ti rí lè. ọ̀ gbọ́dọ̀ he àyàfi pẹ̀lú ẹ̀mí gbé màá fi wẹ́lọ̀ tó bá fi he pẹ̀lú ẹ̀mí gbé yóò ti tèmi ìyẹn ti tẹ lọ torí kébùlà kiri nínú haram. wọ́n ní tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ìpè gbogbo ń tá a bá rí nínú haram kò lè di tiwa láéláé adẹ́gbẹ́ sísọ náà sọ ike ẹni tó bá rí nǹkan ẹ̀yẹ ń bẹ̀ kọ́ tọ́ kó mu àyàfi nítorí pé yóò fi wẹ́lọ̀ kọ́ bá tẹ́lẹ̀ tùmà adẹ́gbẹ́ tí mo bá rí e tí mo mú un níṣẹ́ ní mú nítorí pé mo fẹ́ fi wẹ́lọ̀ àmọ́ kò sí bí ń ṣe fi wẹ́lọ̀ táwọn akọ̀tọ́ bá di bàbá yóò di tèmi yàtọ̀ sáwọn ọ̀gbìn yóò kú láyé kí ló dé títí mọ́tà fi rí bẹ́ẹ̀ ìyapa wà láàrin àwọn ọkọ̀ ọ̀ ah, ah, ìmáàmù wa kàtó ọ̀bù hànífà àwọn sọ pé àti ń darí e nínú haram àti ń darí e lóde haram wọ́n dọ̀dọ̀ gba. eléyìí jẹ́ ọ̀kan nínú ọ̀rọ̀ tí ìmáàmù Ahmad sọ ó sì jẹ́ ọ̀kan nínú ọ̀rọ̀ tí ìmáàmù Shafi'i náà sọ pé kò sí àtọ̀ láàrin dárí e lóde àti inú haram ìyẹn ní kí gbogbo gbogbo rí á fi ti pé yóò di tiwa. wọ́n tún gba lọ́sọ̀dọ̀ apá kan nínú àwọn sàhábà òun náà ní pé kan ò rí nǹkan kan nínú haram kó hé pẹ̀lú ẹ̀mí pé yóò dìbò. eléyìí ahmed nínú náà ni ọrọ al-imam ọrọ ọ̀rọ̀ tó sì kejì. abdulrahman ibn mahdi nínú àwọn àgbà nínú àwọn sọ àbúrò bẹ́ẹ̀ ọ̀nà àsọ bẹ́ẹ̀ wọ́n lé léyìí lọ́dọ̀ gbàdúró nítorí hadithi wa very clear gbẹ́yìn kan kò gbọ́dọ̀ rí nǹkan nínú haram kó dé àyàfi tó bá gbọ́ fẹ́ fi wẹ́ lọ. eléyìí túmọ̀ sí pé a kì í é kó lè bá àdìsẹ́ hadithi wa very clear. So, tó lè bá yé wa ọwọ́ nínú hadith gbọ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam naha an luqatil hajj anábì kọ̀ wa láti gbogbo ntọ́ba sọ̀rọ̀ lọ́wọ́ àwọn alálàyé ẹ̀ gbọ́dọ̀ gbogbo bá sọnù náà alálàájẹ gbọ́dọ̀ yìí sìmẹ́yìn náà mà fálálàájẹ àtẹjù ọlọ́ọ̀ni ọ̀dà káàbá rẹ̀ kọ fi ilẹ̀ láyé rẹ̀ alálàájẹ wa fún ká rẹ̀ fi ilẹ̀ síbi tọ́sọnù sí wọn alálàájẹ wa fún ká rẹ̀ ní ti máa tẹ̀lé náà ní mẹ́ka o ní ti tó bá sọ ọ̀kan o tó bá padà síbi tó gbà tó fi débi tó dé. ó rí pé sọ máa ń wulẹ̀ dáadáa wà á rẹ̀ wù torí gbogbo yẹn ń bẹ̀rù láti mọ̀ wọn láti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ fún abẹ́jọ́ bá fi wẹ́ lọ èyí ń ní mímu kọ́ fẹ́ ti tó rí adébí èyí ti rìn dé títì ti kọ́ nǹkan kan nígbà tó fi padà síbi wọ́n ṣètò kan láti fi ọdún tó pọ̀ ọdún tó pọ̀ lè ta sí i. wọ́n ṣètò kan ọ̀pọ̀ àwọn àwọn àyíká lọ. wọ́n pè ní Maktabul Maqbudat lost and found office. ẹ̀rí kí gbogbo tó bá sọnù generally nínú mẹ́ta pàápàá níbi mọ́tíláṣí alákùnrin nítorí tí ẹjọ́ bá rìn kankan kò ní mu kíkọ́ fẹ́ ti tó ọ́fíìsì yẹn ní gbìyànjú ọ̀rọ̀ owó bá wà fún nǹkan olówó ibi bá wà fún kò bá ti máa ti kankan lè wọ́n lọ gbé wọn lọ fún wọ́n ti kó pẹ́ tó mu wá wọ́n fi dúpẹ́ fún ẹ̀yin dẹ́ wá sọ̀kan ẹ wá rí irú yín fèrè pẹ̀tẹ́ oníkálukọ́ nù á pé ìgbàanú lèmi sọ̀rọ̀ kí ni kọ́lọ̀ ìgbàanú rẹ̀ ó ní wáyé irú òkú wọn máa fi tó ó ní bọ́tìn bọ́tìn nílá àbí kéékèèké ó ní níláńlá ṣé ìwọ̀n ń tàn yẹrinyẹrin àbí kọ́lọ̀ rẹ̀ tangilisi ó ní ń tàn yẹrinyẹrin bọ́tìn yóò tó mélòó. torí ẹ ọgbọ́dọ̀ wà very very wide so wọn á ní bọ́tì nìyẹn ní ńláńlá tó yóò tún mẹ́jọ kéékèèké yóò tún ọkàn gbé jáde fún especially tó bá ti gbé ìgbàanú rẹ tó sọnù dájú kàdé nínú ẹ dájú kàdé wà bẹ ọ̀nà ti kúrò ọkàn sọ pé ìmọ̀ ọ̀mọ́ gbogbo dẹ́ẹ̀dì fi wò àmọ́ ìdíkà ìfẹ́ wà nù ẹ ó fi kó lè sọ tó wà nù báyìí ìyàtọ̀ sáyé kàdé. ó tún sọ ṣe dé ní wọn pè nǹkan rẹ kí ọlọ ó ti sáì tó mu ṣùgbọ́n ẹni tó mu wá sórí ìjọba rẹ àyèbá àmọ́ sẹlẹ omi ọtún akílímù ẹ ṣe eléyàn náà máa ṣe ní mẹ́ta ó túmọ̀ sí títí nǹkan bá sọ ọmọ àyè náà àkàràmọ kọmọ wá ọlọ́wọ́n bá sòfin yẹn bẹ́ẹ̀ nítorí kọ́mẹ́rin tó tún lẹ bá wá ànújẹ́ lẹ́gbẹ̀ẹ́ lọ ọlọ́wọ́n bá àgbébà ànújẹ́ kó mọ́ta òyìnbí nù. ó fi jẹ́ pé gbogbo ètò yẹn wọ́n ti kalẹ̀ àyàfi gbájẹ́ pé láti tí ò mẹ́sì náà tí ò gbóyé ni lórí nǹkan rẹ tó sọnù ní ọ̀sọ̀nù gbé ní mẹ́ta kọ́dà màdínà náà ti bára jọ kò lè sọnù gbé ẹni pé má ní ìsòkò kalẹ̀ kíkàlẹ̀ kọ́dà yẹn ti pọ̀ tó ti tura wọn tí bá ẹ̀rẹ̀ ṣé èsì tẹnìkan lélẹ̀ ṣé èsì tẹnìkan bá jọ lórí nítorí pé nǹkan àbánújẹ́ ni o báwọn kan wà táwọn ń lọ sí mẹ́kà lórí àtìlọ́jà yìí yẹ́nbẹ́ ti ń kó àwọn kan lọ láti lọ́ọ́ ti bára wọ́n ń kó àwọn kan lọ láti lọ́ọ́ jáde. kọlọ ta lọ àwọn ọlọ́sà tó dé pé wọ́n máa bá a ṣe fagọ́sẹ́lẹ̀ tàbí lápò wọ́n pẹ̀lú fún tí ma. wọ́n máa rò pé wọ́n ọmọ ọlọ́pàá wọn kàn pọ̀ bẹ́ẹ̀ tí wọn àwọn tó ti kí wọn ṣàjì ara àwọn èèyàn gbà kọrin lọ́rọ̀ ẹni tí ó ṣe ni a máa pẹ́ ju nínú ọ̀bẹ yẹn wọ́n ti fi pamọ́ ẹlòmíì abẹ́tẹ́lẹ́ ṣẹ́ńṣẹ́ wọ́n rò pé gbàgbọ́ àwọn ọ̀bẹ rẹ nìkan làwọn ti rẹ kùn jẹ́bẹ̀rẹ̀ sí ní dáadé wọ́n mọ̀ kó lómi lánàá wọ́n ti fi gbàgbọ́ wọ́n ti fi ti kan ló mọ́tò lówó ń bẹ ọkàn rẹ kù. tọ́tọ́rí délé yìí nítorí mú kí nǹkan sọnù gbé ní mẹ́ta àwọn ẹni láàbí tí ìsara mẹ́ta ọ̀tọ̀ lọ ni. pẹ̀lú àwọn lọ ṣe sí ìsọ̀n láti lọ jáde. ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n palẹ̀ fún báwọn. yọ ìpè láti bẹ̀rẹ̀ hajj rẹ̀ lókun yóò máa tọrọ jẹ kọ́lọ̀ ń dá sànù wọn ó ti mú owó rẹ̀ wá tó tówó olórí kúkà ló ti fi máa lọ́wọ́. torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo ibi tó bá ti di wọ́n dì fúnfún táwọn èèyàn á ti má bàa wọ torí nínú èèyàn mẹ́wàá ẹnìkan méjì lè wàá mẹ́tọ́ jẹ́ ní láti tọ́fẹ́ jà yìí. tẹlifọ́ọ̀mù èèyàn ti dájú bàjẹ́ ibi tá a ti lọ ọbẹ̀ lọ kó yá fi gbogbo ẹ̀sẹ̀ wa fún wa làwọn méjì bàbá wọn fẹ́ rù ú. حسبنا الله ونعم الوكيل صح ليس بقى wọ́n ní mẹ́ta ara tó fi yàtọ̀ sáwọn ìlú yòókù pé ń tọ́ bá sọnù ń bẹ̀ gbọ́dọ̀ àti tẹ́ bá mọ̀ pẹ̀fẹ́ ti wá lọ. tẹ ẹ bá mú kò lè di tìyín láéláé kódà kó ọmọ mú gan tó bá ti mọ kó ń lọ ọdún rẹ ló pé jù lọ́wọ́ àkàn amọ́kà ìdènà táwọn náà ti sí ọ́fíìsì lọ bíbẹ̀ àwọn ọba ọwọ́ ẹni tó ní ẹni tó sì ní ọba wá ẹni kò lè ní láéláé wọ́n ní torí gbàlejò ọlọ́run làwọn ẹni tó sọnù lọ́wọ́ àlejò ọlọ́run gbọ́dọ̀ wá wá sílùú ọlọ́run kí nǹkan rẹ̀ wá sọnù tọ́ anabi sallallahu alaihi wasallam ó ní wọn máa ń kó tilẹ̀ lọ́wọ́ kọtí ìlọ fọwọ́ bí xeyìrì nàbọ̀rẹ́ yìí ẹnikẹ́ni àyínú kótóbá anabi sallallahu alaihi wasallam làwọn ọ̀rọ̀ yìí ti wá o àwọn pírísìpù tó ní í ṣe pẹ̀lú òfin ọlọ́ọ̀ ó lẹ́nìkẹ́ni tó máa fi lè pa ẹnìkan nù mọ̀lẹ́bí rẹ̀ nípa àbòsí. wọ́n pa yín lọ́mọ pa bàbá ọ̀pá yín níyà ọ̀pá yín mọ̀lẹ́bí. tọ̀húwọ̀ bí xeyìrì nàlọ́rẹ́ yín ààyè wà fún inú sẹ̀ríyà láti tẹ̀sán láàrin nǹkan méjì. ààyè wà fún yín nínú sẹ̀ríyà láti tẹ̀sán láàrin nǹkan méjì mú kanu méjèèjì. àmọ́ èèyàn rẹ̀ tó pa yẹn wọ́n mọ̀ ọ́n mọ̀ pa ni wọ́n sì pa nípa ọ̀tẹ̀ èntì wọn sì lò tí wọn fi pa ó fi hàn wá kí wọn máa mà pa ní ọ̀tẹ̀ lọ́pàá tó àwọn kọ̀ǹdíṣàn tí ọba pín sára pátá pààyàn ń pààyàn ẹ̀yà rí pẹ́ni tó pààyàn ọmọ àmà kò tètè torí pẹ́ni tó bá tètè pààyàn ń pa ọ̀ ẹnu ṣẹ̀fẹ̀ rẹ̀ wọ́n kà sanwó ẹ̀ ẹ̀ sì mà. dájú wípé ọ̀tẹ̀ ló mú pa tí ọba gbọ́tẹ̀ láàrin wọn kì bá ti pa tó láti wá mẹ́lẹ̀ ọmọ ọmọ pa ọkàn lọ́wà ọ̀tẹ̀ a lè dénú ọkàn rẹ̀ bọ́tà lè wo tó fi pa náà ẹnìkan kan mú kí yìí lórí wọn àwọn ọ̀tẹ̀ ló mú pa ọ̀ ń yàtọ̀ sí pé ńgbà tó pa ọ́n ọ̀sà ni pé yẹ ọmọ ọmọ padà tọrọ ọmọ kí ni ìmọ̀ apáyà ńgbà tó ti tún ta aládàá ti sáà àfi wọ́n ti pè kíni fẹ́lẹ́fẹ́lẹ́ àdá ló fi nàǹdì ni abẹ́nu àdá no ẹnu àdá ló fi ọ̀tẹ̀ mo ni mo ti lè sá tí ò ní yé tòlẹ́ iṣẹ́ omi ìyẹn ní òfin ti ń bẹ nínú ọkàn rẹ̀ wọn ìgbà náà wọ́n pa condition yẹn pàtàkì méjì yẹn àwọn condition tó wá o nínú àwọn condition onígbàdàgbẹ́ni tó pààyàn ti bàlágà tẹ̀sán ẹ̀kọ́ ọmọ kékeré ló bá pààyàn wọn ò ní pa o owó ẹ̀mí ni wọ́n san nítorí pé wọ́n ní àmdùsọ̀bí kọ́pà àmọ́ àmà tí ọmọdé kékeré ìdájọ́ rẹ̀ láti ṣe nínú ìṣẹ̀rí à. ọmọdé nì ti lọ pé ké fọtí kiri kan tó bá bẹ̀rẹ̀ sí ní pa àwọn ẹ̀ka pàpàpà. ẹ mú ẹlú pa ẹsẹ̀ kan pọ̀ nílùú nínú òfin ìṣẹ̀rí à torí pé àmọ́ àmà tí rẹ̀ ìdájọ́ àtìsí lónìí. àfi bẹ́ẹ̀ ni ṣe lùyàn pa torí gàrí lẹ́kọ̀ọ́ ọmọ ọdún méje wọ́n sì lu ọmọ yìí débi kọ̀dá tẹ́lá tí wọ́n á lù yàn lùkùlù débi kọ̀dá lẹ́kọ̀ọ́ kò sí solution ti pé kó sọ táyà lọ́rùn lọ pé eléyìí ò ní yẹ kó máa tẹ̀mí má torí bí tá a bá jẹ́ dé hospital kan ò ní lè tọ́jú ẹ kúkú pa ìdínà o tẹ̀sán ìyàn bá ti mọ̀ òfin ọlọ́run bí ìwé rí òfin ọlọ́run ló jẹ́ agbọ́n ẹni pé yín náà nínú ọpọlọ yín ti látàrí pé ẹnkó ah, fi ọlọ́run kó àwọn kí wọn mọdé wà lè ṣe tí wọn fi wọn pa bá wọn. ẹni pé mọ ya sí ilé lára yín. tó eléyìí náà ń bẹnu sábàbí níwọ̀n ebi ìtòrí rẹ̀ fáyìn. amẹ́nìsì ẹni tó fáyìn ẹ̀ méjì ẹ̀ mẹ́ta ẹ̀ mẹ́rin ẹ̀ ọ̀hún akẹ́kẹ́ mẹ́rin torí ẹ̀ tó gbogbo yín náà fà ọ̀pẹ gẹ́gẹ́ gbogbo yín náà pàdé bá gbó. nítorí wọ́n ti wọ́n bá kó èèyàn púpọ̀ nítorí èèyàn kan gbàtó ti pé gbogbo èèyàn púpọ̀ náà ló kópa nínú pípa rẹ̀ gbogbo ẹni tó bá ti dẹ́ pẹ́ nìkan kò sí sókùn tí ó ti di púpọ̀ wẹ̀ ní fúnra lọ pé bàbá kò ti pọ̀ wọn nípa wa. gbogbo ẹgbẹ̀rún lórí yẹn gbogbo yín wọ́n padà gbàgbó sínú torí tí ó kù adúgbò ẹ̀kọ́. eléyìí túmọ̀ sí anábì sọ̀rọ̀ bá àtúnà wa sọ fún wa bí ẹnì kọ́ni tó bá fi lè pa èèyàn rẹ̀ lámàámà pa bọ̀wọ́ wọn bẹ xeyire nọmọrẹ́ ayé ń bẹ fún láti tẹ̀sà láàrin nǹkan méjì ẹ ní ìdíkú kẹ wá ti torí wọn ti pa èèyàn yín kẹ ọ̀gá yóò wò kẹ máa kọ́ náà sílẹ̀ àwọn lé o kẹ máa pa gbogbo òlu pé torí èèyàn kan wọn pa gbogbo òlu lẹ́pa o gbogbo òlu kọ́ ló ti pa o wọlé tẹsẹ̀ wọn zero tó ń wọ́n zero ó òfin ọlọ́run ẹni tó pààyàn ni wọ́n pa e wá ní ìpètọ ìdílé wo lélẹ tí wá wọn ní ìdílé báyìí ẹ gbogbo àwọn ará ìdílé rẹ wá gbogbo yín kí kí pa gbogbo èèyàn kan wọlé ayé sọ̀rọ̀ fi kọ́ ẹ̀nà òkè ẹ̀nà mẹ́sọ́rọ́ pa púpà èèyàn tó pààyàn náà àmọ́ ìyá ti tẹ̀sà wà láàrin kan méjì ìmọ̀ àníyàn kò tó là nínú kí wọn náà pa ẹni tó pè yàn rẹ̀ ṣùgbọ́n ẹ o ìgbà tí sẹ́rí aṣọ yìí pé nínú kí wọn náà pa ẹni tó pè yàn rẹ̀ kò ọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ń ọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ń pa torí gbogbo ẹnikẹ́ni tá kò ní bírú gúdù kò ní bí wàhálà ń lò àmọ́ gbogbo ẹni táwọn bá lọ fọwọ́ ara wa pa torí kọ́ bàbá wa sẹ́wọ̀n káwọn ọmọ tiẹ̀ náà tó ní bí wá lẹ̀ ẹ̀yìn ńgbà tó pa bàbá yín kọ́ apọ̀ ẹ wá pa wọn náà ẹ̀yìn àwọn ọmọ tiẹ̀ tó ẹni tó bá ń pààyàn tó máa mọ pààyàn nínú kẹ pa àbí kẹ gbowó ẹ ṣe wá rí tá a bá tètè pààyàn ọgọ́rùn rà fún mi lówó ẹ mi tá a bá sì máa mọ pààyàn ọgọ́rùn rà fún mi náà ní owó ẹ mi ìyàtọ̀ tó kàn wà láàrin méjèèjì òun náà nípa ẹni tí ó tètè pààyàn ọgọ́rùn rà fún mi tiẹ̀ yóò kọ́ mẹ́tì wọ́n pè sọ́nà márùn àwọn ràkúnmí oríṣi kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nínú ọ̀nà tí àwọn ràkúnmí pín sí lóríṣiríṣi wọn wọ́n mú wa ní ogo ogún ogo ogún ogo ogún ogún lọ́nà márùn ọjà mélòó ọjà ọgọ́rùn ṣùgbọ́n díyẹ̀tù làámdì wọ́n pín sí ọ̀nà mẹ́rin wà tó ọ̀lọ́ wọ́n ṣe lọ́nà tí ó fi sòrò fún ọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọn á sọ pé inú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n inú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọ̀nà mẹ́rin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan yọọ jẹ kẹlíṣẹ àwọn aboyún rà fún mi èdè lágbáyé lè má yọ fi kókó ní ha àwùlẹ̀ àdùá wọn tún sọ ọ́ torí kó yọ sí gbogbo wọn lọ́mọ nínú kìí sátẹ́kùn àrídájú báwọn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọmọ ń bẹnu wọn torí pé ọmọ ọmọ pààyàn ó kó pààwọ́ náà ni. nígbà wọn ni wọn ní kọ́ ràkúnmí tó ní ọ̀kọ̀ọ̀kan lóyún ọmọ méjì méjì kan ọ̀ wà kàn kọ́ ọmọ bá wù. bí ebo tó ní tó òun ni bíyà tẹni tó bá máa máa pààyàn. ìgbésẹ̀ kẹta tó wá wà nínú sẹ́ríyà òun náà ni àdéhùn mi ló súnmọ́ eléyàn wa òun náà ni pé nínú kẹpa ẹni tó máa máa pààyàn àbí ká ẹ pé owó ẹ̀mí ni kò san àbí ká ẹ sọ pé ẹ̀fẹ́ pa ẹ̀ kówó ẹ̀mí ẹ̀fẹ́ negotiate ẹ̀fẹ́ negotiate lórí tí ọba san tẹ̀lé àtúgbà wọlé dípò ọgọ́rùn-ún rà fún mi tó bá ti lè san ẹgbẹ̀rún mẹ́wàá rà fún mi ànípa kúrò pé yé wa ha so àmọ́tò bá ti lè san kópa lápá bí ká sọ pé yọ ọ̀sán tírílíọ̀nù tírílíọ̀n dọ́là pété náírà náírà bọ̀. wọ́n á bẹ̀rẹ̀ sí ní kówó ìjọ wọ́n bẹ̀rẹ̀ sí kó jọ ẹ wá gbogbo láàrin oṣù mẹ́fà tí ọba pé tó bá ti kọ́bọ̀ apààyàn. àìmọye irú rẹ̀ fi náà ti lo ṣẹ̀rí àná. nígbà tó bá dáwó dáwó dáwó dáwó dáwó wọn ò ní dá ìjọba ó ti bá wọn dá sí. tí gbogbo fámìlì rẹ̀ ọmọ pariwo dákun ẹ̀rọ wa lọ ẹgbẹ́ ni wọ́n kọ́ ọmọ ìyẹn dákun ẹ̀rọ wa lọ kọ́rọ̀ tuntun yìí báyìí wọn máa ń gbélé yẹn nínú ṣẹ̀ríà ní sọlẹ ẹ jọ negotiate nítorí yín bá kò lé lórí ilé wa àmọ́ kò gbọdọ̀ jáde kẹlẹ bá mọ̀ pé ẹ̀mí ọmọ èèyàn ọgá ibi tí yín bá ti lò fún Ọlọ́run ẹ̀mí ọmọ èèyàn yọ pọ irú nàìjíríà kí ló ń gbà tó ẹ̀mí ọmọ èèyàn wọn kàn para wọn dá níbi ara náà. wọn para wọn dànù bí ara náà àyẹ̀mọ yóò fi tẹ̀rí ẹ̀yin náà kàn bọ́ ọkọ̀ múlẹ̀ tì í. àyẹ̀mọ yẹ sẹ́mi náà ló ń ni ó kú náà ló mú wa sọ pé ọgbà ẹ wá ló mú wa ló mú wa ọyẹ ká nígbà tó ní ọgbà kí ló ṣe láàrin ọkàn sọ bẹ́ẹ̀ náà ọkàn sọ bẹ́ẹ̀ sí sọ bẹ́ẹ̀ nǹkan ọ̀ràn ni ẹ palẹ̀ rẹ̀ mọ́ ni ẹnìkan tún lérí tíyàn bẹ́ẹ̀ ń bà mọ́ pé lágbájá tó sọ ọ̀rọ̀ ẹ̀ wọn ò tí ì túlẹ̀ sí àmọ́ kí wọ́n padà pa ni o mẹ́tì ń sọ̀sọ́kúsọ. àpọ̀tù bá ti kẹ́rin kan mọ̀ wá kà pé lágbájá tó kù èmi mọ́ pa ẹ̀ tún máa wò rìn. ẹ̀ ẹ̀ máa jálẹ̀ o ẹ̀mí ọmọ èèyàn ò ní ìkankan ní nàìjíríà yìí yóò tún máa sọ pé ká mọ kó ló ń pa gbogbo yóò tún túlẹ̀ ọjọ́ já lọ ọmọ pa àwa náà ẹni tó yẹ kẹ́ ẹ rákú wọ́n lù ú pa wọ́n fòfin lù ú pa ẹni ṣe bẹ́ẹ̀ nàìjíríà tòun náà ló balẹ̀ mí ọmọ èèyàn ti yọ̀ pọ̀ mi.

ẹdó àkúrẹ́ àìwé mọ́tò ńlá kan ó sì gba bọ́ọ̀sì kan bọ́ọ̀sì yẹn jẹ́ ọ̀hàn lára rẹ̀ fún bọ́ọ̀sì tuntun bọ́ọ̀sì akérò ló pérò látàbújá kẹmọ báwọn yẹn ti dájú tó láyè bí dírámà lọ́dọ̀ lójú gbogbo wa lóhùn. a ti rí bọ́ọ̀sì wọn ti kọjá wa ti kọ́mpìnì ni ó sì pérò wọ́n pẹ́ bí sísáre rẹ̀ ti ń jẹ́lé ilẹ̀ ti ń jẹ́lé ilẹ̀ wọ́n sá ti já náà ìlẹ̀kùn yẹn lẹ̀ gbogbo áfíríkì tiẹ̀ náà fèlè àbí kìnnìún ọ̀sá dàbò mọ́tò tuntun ìgbà ìgbà mélòó nìkan fi bàjẹ́ àti túnṣe ló le mọ́tò ti dàkúdà lẹ́yìn lẹ́ẹ̀kan náà tàbí tòtàdú kan tí máa wọ mọ́tò àbí mọ́tò tó kọjá alẹ́ ọ̀pọ̀ àwọn yẹn ni àá kí ló ń tẹ̀lé gbogbo pọ́ńtà gbogbo gíláàsì gbogbo ẹ̀yìn rẹ ti rún kí ló ń tẹ̀lé wọ́n ní ọ̀dà gbígbà tí náà ìlẹ́gùn yẹn lọ́ba kí wọ́n ní náà ìlẹ́gùn ṣe ó ti rí kóòlù la wà nígbà tó jẹ́ kọ́lọ̀ èrí yàn lọ́dọ̀ ẹ̀ tó bí máa ti yú tán náà ìlẹ́gùn yẹn máa ti ń ta ó tún yú tán kó fẹ́ sá padà síbi tá à ti ń torí pé táwọn bá ń lọ wájú àwọn sọ́jà wà wájú ọmọ lọ bò nílé pé máa kò máa tẹ́ ní bíbí lóru òní yìí ní gbogbo tó bá jẹ́ kò sẹ́nì kankan lọ́nà yìí jẹ́ onímọ̀tò kékeré náà yóò àtẹ̀lé ọ̀la pẹ̀lú pọ̀nù mọ́tò rẹ̀ wọ́n á pè wọ́n lọ wá mọ́tò rẹ̀ kọ́ gbọ́ná ní o mọ́tò kún ó tún o ẹni tó ti ṣerú ilé ìwọ bá ti pé mọ́tò máa yọ pọ̀ o lọ́la ni mo lórí tó kú bẹ́ẹ̀ o òru láwa o ẹ̀ torí báwọn yẹn máa ń síkà especially tí wọ́n rí bẹ́ẹ̀ ní kò ráwọn ìdínú ẹ̀mí tó ti sọnù bẹ́ẹ̀ pọ̀ gan ọ̀pọ̀ gan lọ́la nǹkan mọ́ lórí yóò sì máa lọ ni yẹn ti jáde kọ́ra ó bá tún di láàárọ̀ lásán gba àgbẹ̀ kọjá ṣe é yá ẹnìkan ló ti ṣerú eléyìí ẹ yá sẹ́mi pé kò kọ́mpìlìtì sẹ́ńtẹ́ǹsì ní yorùbá rẹ̀ ẹnìkan ló ti ṣerú eléyìí ọ̀ ká dáa fún kò ní rẹ̀ ẹnìkan ló ti ṣerú ẹ yá. ó túbọ̀ sí pé ẹ̀yin ká ti ẹsẹ̀ ìfura pé nígbà tó tó ká nìkan ló ti ṣerú eléyìí ṣé ẹ yá lọ ẹ̀kọ́ kọ̀ ẹ̀sọ́ ẹ̀kẹ́ ra mu. eléyìí jẹ́ báwọn. fanabi ọsọlọlọ àdùsílẹ ìwà tó sọ̀rọ̀ yìí ó túmọ̀ sí pé ẹni tó bá máa mọ pààyàn kìí ṣe tẹ́tẹ́ ní pípa ẹni tó máa mọ pààyàn kìí ṣe tẹ́tẹ́ ní ká pàṣà nítorí pé fámìlì ẹni tán pa wọn lè láàrin àti eléyìí orí bẹ́ẹ̀. ọ̀rọ̀ ojú ti mẹ́ta làwọn kọ̀ọ̀ àwùjọ eléyìí tó kó lè má wúlò bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ mẹ́ta ọ̀rọ̀ méjì. ìjọba kà lọ́dọ̀ tiwa náà ti tún náà náà tó bá àti náà tó kà sí ẹni pọ̀jù. náà bá máa máa pa kí náà fámìlì rẹ lè ṣe bákà méjì. nínú kí wọ́n pa kan àbí kí wọ́n gba owó ẹ̀. bí ẹ bá wá sí ìdìpá yìí ẹni tó pààyàn níta nínú owó ẹ̀jẹ̀ àbá nínú dáadáa Islam òkú mà má pa àwọn fámìlì rẹ ní ọ̀bọ̀ àwọn ìka àwọn àbáta rẹ ní ọ̀bọ̀ sanwó ẹ̀mí àmẹ́tọ́ bá máa má pààyàn ẹni kò ní bá san kọ́bọ̀ mi ní ọ̀sán ọ̀lọ́ dáadáa rẹ olùkọ́ ẹ̀rí yàtọ̀ láàrin méjèèjì tí ọ̀gá tó wá rí san á padà síbi ìta fílẹ̀ ni o ìwòlá bílẹ̀ kápásán ni o ò rí sàn á máa dó dìgbà wẹ́dá máa ń fi sínú kí ní kẹfẹ́ lórí. torí pé wọn náà sì mọ̀ pàgbára rẹ ka tọ́mátì láwọn ò ní kọ́ owó rẹ ọ̀ka ọ̀wá ni ẹ dákun ẹ wò mí bí mo ṣe máa ń lówó àìkú yá bá wúwo kò sí wàhálà wọn kọ́ ní kúkú yẹn náà wọ́n bẹ̀ ọ́ lórí. ọ̀dẹ̀ bó ti jẹ́ bákan náà ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alaihi wa sallam gbàtú sọ pé ilẹ̀ ìdxir àyàfi ìdxir òní koríko tí ẹ lè tú òní koríko tí ẹ lè gé nítorí kí wọ́n sọ pé ẹ gbọ́dọ̀ gé nǹkan kan nínú koríko haram ẹ gbọ́dọ̀ gé nǹkan kan nínú kí rẹ̀. Al-Abbas tó dábòrò bàbá àtàbí Muhammad sallallahu alaihi wasallam ló wá ní à ah, dáàbá ní gbé koríko rẹ̀ illa al-idkhir àyàfi idkhir nìkan koríko idkhir òun ń ṣe àyọkúrò nọ̀rọ̀ ànábì ànábì sì é sọ̀rọ̀ fẹ́ ẹ̀mọ́gbẹ́ ń ké sáà nìyẹn òfin sì lọ́rọ̀ ànábì ó wà ní kàbáàsì jẹ́ tí wọ́n sọ pé eléyìí náà bẹ nínú manaqibu Abbas nínú àgbéga tọ́lọ̀ ń ṣe fún wọn ànábì sọ̀rọ̀ òfin tí òfin fẹ́nu sọ ó sì ṣe àyọkúrò fẹ́ ọlọ́run sì gbà wọlé gbàtọ́ sọ pé ilẹ̀ ẹ̀fẹ́r ànábì ni bẹ́ẹ̀ ni ilẹ̀ ẹ̀fẹ́r àtàyọkúrò koríko yìí kí ló dé wọn nítorí gbé làwọn ẹran wọn jẹ ni wọn sì máa fi bolé wọn koríko yẹn làwọn ẹran wọn jẹ iná ni wọn máa fi ṣe òrùlé ìgbà tí wọ́n ti sọ pé àyàfi ọ̀dà àti ọ̀yà àyàfi subhanallah tẹ̀lé ìdí ọlá ti fẹ́ fún àgbàdo. tọ́ eléyìí nǹkan mìíràn tún sọ kò lè má wúlò wọn náà ti déyàn bá sọ tábà fẹ́ tàyọ̀ kúrò táyọ̀ kúrò yẹn kò wá nù ọ̀fẹ́ tó fẹ́ sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ àbọ̀ má tì mí. ṣé dandan ni kò sọ mọ́rọ̀ àbó lè gbogbo eléyìí ò ní wúlò fún ẹ yẹn dùn láti torí rẹ tó kù. nínú tàyí ọkùnrin kan bá dìde nínú àwọn sọ̀háàbà wọn ń pè ní abu ó ti dé oní òtúbù ní ẹ̀kọ́ fún mi kí ni kótóbà náà Muhammad sọ̀rọ̀ bá a gbogbo yi yìí ọ̀gbọ́dọ̀ lọ a ní a lórí hànkàjúra wa lọ sẹ́wọ́n àwọn bàbá àbàjọ náà wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́ náà bàbá eléyìí àwọn rò pé àwọn oúnjẹ ha sí wọn ẹ máa nàbí fún fún bàbá ṣá yẹnni bàtà nàbí ẹ̀rí lórí gbogbo mọ̀tá bá ní a lè kọ ìmọ̀lẹ̀ lórí àwọn olè wálé ẹ̀kọ́kọ́ wá sórí kó sórí pẹ́kútú kó ọmọ àṣàlàyé mọ̀ kó ọmọ mú báyìí lọ kó ọmọ mú bẹ́ẹ̀ni lọ kó ọkọ̀ máa wó olùkọ́ báyìí tó bẹ́ẹ̀ jáde kó sí lọ. bọ́lá pé yé wa torí kò sí bọ́pọ̀lọ rẹ ti lè pé tó tẹ́lẹ̀ tó kó tẹ́ sọ yìí náà ni ló dì mí láì jẹ́ pọ̀npọ̀ kálẹ̀. bí wọ́n sọ pé al-ilmu saydun wal-kitabatu qayduhu ìmọ̀tẹ́rì yẹn ẹranko ni ẹranko ògbẹ́ni tá a fẹ́ sọ dẹ́rẹ̀ tí kọ́ọ̀lẹ̀ olóko tẹ́ bá ti kọ́ọ̀lẹ̀ ti sokùn sẹ́ran lọ́rùn bóòlù ti fẹ́ sáma yín lọ́wọ́ aha tẹ́lẹ̀ ìtumọ̀ sí fún ọmọ tó bá ń kọ̀ nǹkan lẹ̀ ntọ́ ọgbọ́ tí ò sínú síra ntọ́ ọgbọ́ tó ọgbọ́ rí tó ń kọ́ọ̀lẹ̀ tó ń dè tẹ́lẹ̀ yìí ní gbàgbé láéláé lórí gbogbo àti bá ti déwì rẹ̀ yọ ọ̀ràn sí àfikún ìmá dúró lára rẹ̀ ìdí nu dẹ́sù ní pọ̀pọ̀lọpọ̀ àwọn òde kẹ́kọ̀ọ́ láyé tí wọ́n bá wá sílẹ̀ kọ́ àsìkò tó lùkọ́ ń sọ̀rọ̀ wọ́n máa wò bọ̀ bí orí ara ni wọn ò ní fi wọ́n léèrè ìbéèrè fún wọn lè dáhùn àwọn kan fẹ́ fún wọn mú àwọn pé àtẹ́ńdáǹsì tí wọ́n ti gbé wọn àwọn wá àwọn ọ̀wá báyìí ọmọ fi kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ títí rárá ìgbà míì àìmọ̀ rírì ẹ̀kọ́ tá a wá kọ́ ni máa fà ìgbà míì ìjọra ẹni lójú burúkú ló máa ń fà tọmọdé ọmọ kẹ́kọ̀ọ́ ọmọ kékeré ni kí ni wọn sọ tó fẹ́ẹ́ máa kọ kí wọn kàn wá bí lásán náà ni wọn fẹ́ẹ́ fìdí wọn fẹ́ẹ́ fìdí mága mọ òun yóò bá jẹ kí ni kí ni sọ sọ àbí òye wa àwọn ọmọ kan wà bẹ́ẹ̀. ìtọ́rẹ ẹni lójú òní gbogbo òkòtò àdọ́mọ́ wọn lọ́wọ́. àwọn yóò máa tó sẹ́ wọ́n tó fẹ́ kó tó ṣe kéèké lọ́ mọ̀ kankan ẹ bá fẹ́ mọ̀ kọ́ mọ̀ mọ̀ nǹkan bí ọmọ nǹkan mọ̀álìmù rẹ̀ ní kẹ́ẹ̀bi lẹ́tọ́rà rẹ̀ ní kẹ́ẹ̀bi. nítorí pé báyìí ṣe ń kọ́ yàn láti kíyèsí wà rẹ̀ báyìí ṣe ń kọ́ yàn láti kíyèsí rẹ̀ kí ló fà á tí òfin yọ ọ̀gá náà kí ní àmọ́ tí ọba sásìkò láti sọ àti tí ọbẹ sọ kò ní sọ àwọn ọmọ mi wà tó yẹ kí tí òjò kẹ́kọ̀ọ́ yé wọn ó ní garagara àwọn ẹlòmíín ti wà tó yẹ kí ọpọlọ wọn ní òye gbé nǹkan mi lọ ẹkọ lọkọ nǹkan mi lọ ẹkọ lọkọ tó ìdínú tó fi jẹ́ pé tí bá wà ní ẹ̀kọ́ tẹ̀ máa kó àwọn òṣìṣẹ́ ń dọ́jà bí kẹ́ máa kó àwọn ọmọ àbí tẹ̀ máa ní màá. ẹni tí bá máa kọ́ yàn lẹ́kọ̀ọ́ gbogbo wa tí máa kọ́ yàn nù rẹ̀ ọ̀mà torí pé bẹ́ẹ̀ kọ́ sí rí jẹ wọ́n ní torí pé inú sí àwọn ànábì ọlọ́run wọ́n máa kọ́ àwọn yàn lẹ́kọ̀ọ́ tí ẹ máa kọ́ àwọn yàn lẹ́kọ̀ọ́ sì máa náà àwọn tẹ̀ ń kọ́ lẹ́kọ̀ọ́ yìí lágbájá yìí níbi ẹnìkan tó jẹ́ bá tún sọ ó lè tún sáńtorí ẹ̀ kọ́ máa pe yẹ ẹ́ mo ti mọ ara mi tẹ́lẹ̀ náà à ìmọ̀ ń bẹ̀. ìjọba ni wá ẹ̀yin ọmọ àánú ni ẹ wà mọ̀ tẹ́lọ̀ kọ́lọ̀njú lè tẹ̀síwájú rẹ̀ kọ́lọ̀njú lè tẹ̀síwájú tó rárá ló máa ń kú látẹ̀ tí ó mọ̀ dáadáa. sẹ́yìn bá ti sọ fún ẹ̀yin lẹ́kọ̀ọ́ dínà kọ́ wa tó ti mú yín sọ pé òun dáa ni òun rẹ́ẹ̀rẹ́ àwọn ọmọ mi lẹ́kọ̀ọ́ ọmọ akọ́lẹ̀ kí máa tún àwọn olùkọ́ láyé kí máa tún wọn bá jẹ́ kí n torí tí mo sọ fún ẹ tí mo bá fẹ́ kó síra tí mo ti kó gbogbo ẹ̀ tó kalẹ̀ kó nílé o. nǹkan ẹyọ kan tí wọ́n fi sàlàyé ọ̀rọ̀ míì fún ẹ tí wọ́n bá kó síra láti rí gbogbo ẹ̀ tó tán kó kalẹ̀ wàhálà ò ní lè dà o tí gbogbo ẹ náà wọn á sọ níta lọ lásán tó nǹkan rúbọ bí orí ẹran òdì ẹ̀wọ̀n pé ìlọ yẹ ká dì pé ìlọ yẹ ká mú ilé yẹ ọgbọdọ bọ máa lọ tó ìdólùkọ ọsẹ ni pé kò ní ìdíkà tó tẹsíwájú pẹ̀lú kí lẹlẹ wá sí àwọn àgbà tí kò ní ìdí kò ní ìdí tí ó yẹ mú wọn kọjá àbíkí àwọ inú ló ló bá ló pẹpẹ ló fi ó ponú bàjẹ́ wọn máa ṣe béèrè tó bá béèrè pé kọ́kọ́ pọ̀tọ̀ wọn ní pọ̀tọ̀ ní àkálẹ̀ mẹ́yẹ ọ̀pọ̀ ọwọ́ àwọlé ẹ̀kọ́ ẹrù pé ẹrù pé ẹ̀kọ́ yẹn eré ni tí ìbá ẹ̀kọ́ náà bá mú àsìkò wá tọrọ ọrùn láti máa bi àwọn èèyàn léèrè tó ṣeé ṣe kó tó dìde tó ṣeé ṣe àníkọ́ bá béèrè wá sórí ikú ni wàláhì sọláhì kó ṣe wà nínú píríncípù àwọn àbá yẹn tó ẹ pé tọ̀rí kọ̀ ti borí wọn jẹ́ tọba béèrè wá sórí ikú ni wọ́n tún kà fún ọ bẹ́ẹ̀ ó sórí ikú òkè ọlọ́run bá wọn mú àsìkò wá sẹ́kù lè béèrè àwọn tó tọ́ ló wọ́n pọ̀ ọ̀ wá tún ní lẹ́kọ̀ọ́. ẹlòmí ọkọ sínú text message nípa whatsapp ó lè gbé mo fẹ́ mú arúgbó bàbá in Islam and uh, I want you to mention the quotes from the Quran and Sunnah. Ah ah mo fẹ́ gbàgbé rẹ̀ Allah àìlẹ́kọ̀ọ́ ìdìpọ̀jù àìlẹ́kọ̀ọ́ ìdìpọ̀jù tẹ̀lé ìtumọ̀ sí pé ẹni tí ń bá wẹ̀kọ̀ láyé yìí máa lẹ́kọ̀ọ́ fún un wọ́n wá sọ fún ọ̀tayọ̀ tó lérò àwọn tó wá ti lẹ́kọ̀ọ́ ò ní gbọ́ tó ò ní gbọ́ tó ń tọ́ yẹ torí ẹ̀ wọ́n ní kọ́ ọ lẹ̀ òun ni sísọ ìmàmálẹ̀ táyé bá ti kọ́ ọ lẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé ọmọ kù lọ ẹ̀kọ́ lélẹ́yìí o anabi tó wà nù sọlọ máa lò sọlọ ó ní ẹ̀kọ́ fún ẹ̀kọ́ fún ó sì túmọ̀ sí pé àwọn bahama lóòótọ́ àlùmọ̀ yìí ó ń mọtò ó ń méjì àlùmọ̀ tí wọ́n máa kọ́ ní tí wọ́n máa kà kò túmọ̀ sí pé àwọn ẹni tó mọ̀ wí kọ̀ sí láàrin wa wáyé ńlá kí ni wọ́n fẹ́ kọ́ kò sì túmọ̀ sí pé àwọn ẹni tó mọ̀ wí kọ̀ sí láàrin wa tó bá kọ́ fún bóyá ó ti máa kà ọmọ àkà ni ìdí nu tó fi máa ń kọ́ ànábì tó asọ̀lọ́lá àṣìlá kò sì má kọ̀kọ̀ má kà déédéé sọ fún pé àwa o àlùmọ́ aláìmọ́ kọ̀ má kà níwá bọ́ọ̀ bá ti lé ha torí ọmọ àlọ́ yóò wá sọ pé ẹ èmi ọmọ wí kọ̀ má kà ànábì mo fi jọ ànábì wò rí bánabi náà ní sọ pé ẹ kọ̀ wí fún yìí tó bá ti ká mọ̀ ká mọ̀ kàbájá burú sẹ́kọ̀ kánábì yóò sọ pé kí ni kí lọ bẹ́ẹ̀ sẹ́wọ́n á sọ pé ká ká máa ká máa ka sẹ́mi pé rọ́bìṣì gbogbo ẹ̀ ìsìláàmù tó kọ́ wa pé ká wẹ́ tó fi yé wa pé ẹni tó mọ̀ àtẹ̀jọ́ mọ̀ lè dọ́gba tó fi yé wa pé àwa àlùmọ̀ yìí ó ń mọ̀ tó ẹ̀kọ́ra torí ẹ̀kọ́ra lọ́lọ́ ti bẹ̀rẹ̀ fún wa máa kà á ẹnìkan á má lọ ilé ẹ̀kọ́ àwọn gbogbo àwọn kọ́lá kó sílé kí ó bẹ́ẹ̀ làwọn tó fi rí torí ẹ̀yin ni wọ́n máa bá lójijì gbogbo nǹkan yìí wà lápọ̀ọ́lẹ̀ wọ́n wà lápọ̀ọ́lẹ̀ so encyclopedia kan wà tó ń sọ nípa àwọn jàmáà jàmáà jàmáà jàmáà tó wà láyé níbẹ̀ tó bá sí jàmáà tó tẹ̀sí wal hijra gbogbo ideology lórí nínú ideology wọn ni ká ìgbọ́dọ̀ lọlé o ìbá àjẹsíwò ìbá àjẹsíwò nítorí pé nǹkan kan tó ń fọ́ọ̀mù ní ní misra tó ideology kan lọ fọ́ọ̀mù yẹn tó gbogbo ẹ̀ lọ́wọ́ àlákọọ́lẹ̀ sẹ́yìn bá wá rí tán lò lẹ́yìn ọmọ ayé àyìn lẹ́nu nígbà tẹ́ ẹ̀ fẹ́ gbogbo ẹ̀ ló ti wà lákọọ́lẹ̀ kí ẹsẹ̀ pé boko haram gbogbo ẹ̀ kọ́ haram mo rò pé yẹ wá sẹ́yìn pé boko lédi hausa school kí ẹsẹ̀ school lásán bìkọ́ tó má pè ní gbogbo ẹ̀kọ́ àti muhammadiya àti boko ní wọn ní gbogbo ọ̀dà sẹ́yìn ká wúlò tètè ah, orí yín dàrú ẹgbẹ́ sọ pé gbogbo ilé tó dà lọ yí ọ̀dà tó wọn á sọ pé kí ni boko haram tó bá lọ ilé tó nà haram bẹ́ẹ̀ lóyún pé tó máa ń sọ fún àwọn àwọn tó ń ṣe tẹ̀síìrì yín pé ẹ wá lè kí ẹ tó àkókò lè kí ó kan lọ́dọ̀ tá a fún mo rò pé yẹ wa torí pé ideology yẹn anabi ọsọlọlọ àti ló ní ẹkọ wí fún ẹkọ wí fún túmọ̀ sí pé ẹ má kọ àdìsí tí mo bá ń sọ anabi ti parí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní la taktubu anni ghayra al-Qur'an bí mo bá ń sọ̀rọ̀ tó bá yẹ lálùkùránì ẹ̀ gbọ́dọ̀ kọ́ kankan lẹ̀ àlùkùránì nìkan ni ẹ máa kọ́ lọ. nítorí pé ẹ̀rù bà ànábì sọ̀rọ̀ bá àtúnú tó ń lọ sí gbé àdídì olùkọ́ mọ́ kùránì. wọ́n ní ti kò sí bẹ̀rù wọn ní alẹ́ gbogbo àkùránì ti sọ̀ kalẹ̀. nítorí pé ẹjẹ́ tó wà dáa lẹ́yìn rẹ̀ pẹ̀lú péréte lànàbì. lọ́ọ̀yà káyà méjì nílò wọn ni ẹ̀kọ́ àwọn alákùránì lọ gbàgbọ́ ọ̀gbá súnà kọ́ torí wọn kọ́ súnà kalẹ̀ láyé ànábì o ara súnà kan kọ́ lẹ̀ náà bákan náà abdullahi a ànábì ni kọ́ ó ní nígbà tó ń bínú àtìgbà tó bínú ó ní bẹ́ẹ̀ ni torí àtìgbà tí mò ń bínú àtìgbà tí mò ń bínú mi ní tán kankan jáde lẹ́nu àfi tí ó ti òdodo yàtọ̀ sáwà tí wọ́n bá ń bí wa hà ó lè fẹ́nu wó gbogbo jẹ́ríkò bẹ́ẹ̀ tó gbogbo tí ò rí bẹ́ẹ̀ lọ́ọ́ máa sọ ànábì ò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà kọ́ ló ṣe ń jẹ tani bẹ́ẹ̀ náà kọ́ ló ṣe ń jẹ ni ìjẹta nìkan ló sì ṣe bẹ́ẹ̀ ẹ̀rì pépà inú ti ń bí yín ni o ẹ ti dijọ́ òkun ẹ tún ní fẹ́ correction àmàlà ni ti wò rí bẹ́ẹ̀ ó ní mò ń bínú ẹ̀ ń bínú kí nǹkan kọ̀ ní jáde lẹ́nu mi láyé àbòdodo ọlọ́run ṣe bẹ́ẹ̀ fẹ́ lòun wọn náà máa sọ ara rẹ máa kíyèsí ara rẹ tí inú bá ń bí ọ kọ́dà tó bá tún rán ọ létí lẹ́yìn tó bínú máa fi ẹ ìbínú ni ìbínú ni kò rí bẹ́ẹ̀ jáde ìbínú ni bọ́ọ̀mù èèyàn ti ṣe wà ní abdullahi bin amr bin al-aas gbogbo dáná ni wàá sọ ní ma kọ ìdí nu bí abu rẹ rọrùn bí ẹwà àdùsọ kò sí ọ̀kan nínú yín láti ta nẹ́bí bẹ lọ́dọ̀ rẹ̀ tómi àyàfi lẹ́yìn abdullahi bin amr bin al-aas fẹ́yìn náà ó yẹ tóbó wàlẹ̀ àkùtù tóró máa ń kọ́ lẹ̀ mí kọ́ nígbà tó tó gbé sábẹ̀ sí rò wọ́n tó gbá dídà abu rẹ rà tuntun tiẹ̀ lọ fi fò àjẹpẹ́ rẹ rà mí ni pé àwọn àdìsí mi wà tó yẹ pé ó lè wà lọ́dọ̀ rẹ̀ tí ò àìmọye tó wà lọ́dọ̀ ẹlòmíì tí òsì lọ́dọ̀ àbúrò rẹ̀ wọ́dún keje ló ń tó gba ìsìlámù ọ̀rọ̀ táà ń ti ń bá bọ̀ láti gbà láti kàbí twenty years twenty years wọ́n ti ń bọ̀rọ̀ ìsìlámù kò kábò rẹ̀ rò tó gba ìsìlámù adúrò ọ̀rọ̀ táà ti gbọ́ sáájú tiẹ̀ bóńdì ẹ ti wá pọ̀ jù àwọn ọ̀tá ìsìlámù ló bóńdì ẹ ti pọ̀ jù ọdún mẹ́ta péré wọ́n ní kò sí ní pọ̀ jù ọjà ó ní lọ ó kó ó ní dá òní kankan tó kótókó tí anabi sallallahu alaihi wasallam gbogbo ọ̀rọ̀ táwọn ẹbí sì sọ lẹ́nu là ń pè tó bá yẹ ní kuraani ń lọ síbi ilẹ̀kùn hadithi ni táwọn ẹbí bá sọ bẹ́ẹ̀ bambomi hadithi ni táwọn ẹbí bá sọ bẹ́ẹ̀ yàtọ̀ sí wọ ọ̀rọ̀ kan lásán tí wọn tí máa sọ ẹ gbogbo ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu anabi hadithi gbogbo ẹ̀ làbúrò rà wọ̀ àbúrò rẹ̀ rà sọ anabi ọ̀dà tí àkọ rẹ̀ àbúrò rẹ̀ rà sọ̀rọ̀ àti àkọ tí àkọ rẹ̀ anábì sàdó àti dá sára rẹ̀ ọ̀dà padà sára ó ní láti dọ́nà ìkọ́ kankan kí n gbàgbé má ètè náà o lọ́mọ sára rẹ̀ tí ẹjọ́ gbé kẹ́kọ̀ọ́ ní kọ́ sí àgọ́ ọmọ gbàgbé ní tọ́ ọ̀dọ̀ tó bá àwọn tó ń bì bá a lọ. eléyìí túmọ̀ sí wípé anábì tí wà sọ̀rọ̀ wá àdùnsẹ́sẹ́ ọba ìgbà ká wá mà ọba ìgbà ká sàlàyé mà ìmọ̀ sí pàtàkì nínú ẹ̀sìn tiwa ìmọ̀ òsè fọwọ́ rẹ̀ sẹ́yìn gbogbo ọmọ tó bá wúlò islam fẹ́ ká pọ̀ ó tilẹ̀ jẹ́ pé ìmọ̀ kan pàtàkì jù mà kan lọ islam fẹ́ ká pọ̀ àwọn ọmọ haram la gbọ́dọ̀ jùmọ̀ sí bí ìmọ̀ nípa dán ìmọ̀ nípa gbígbá. fẹ́ di magician fẹ́ di babaláwo fẹ́ da àfa oníyẹ̀wò ọlọ́mọdé bí kò délé ní ìsìkábúrò rẹ sọ pé à títí àfa máa ń pọ̀ èwo ní tí àfa èwo ní tí àfa ó ní à ẹ jókòó mbẹ o aláwọn bá yẹ kọ́ ọ́ dà àbí òye ọyọ lónìí ni kò gbọdọ̀ dọ́là ọyọ kò kálukó olú babaláwo ló fẹ́ dàgbà yín lọ àwọn àmọ́ báwọn fi máa dán ẹ̀gbọ́n ọ̀pọ̀ torí pé màá tó burú máwọn àmọ́ mi láyé tó wúlò kọ́ mi ẹ̀rọ kan wọ́n ti lọ́gbọ́n pè yọ padà lé ìtìkọ́ ọ̀tọ̀ púpọ̀ sọ́nà tó àgbọ̀dọ̀ púpọ̀ wọ́n máa fi ọkọ̀ pé wọ́n fírí tìǹkà kan ní ọ́ wọ́n máa dárò ọdẹ tọ́lọ̀ ọdẹ ẹgbẹ́ ní gbọ̀ngbọ̀ngbọ̀n táwọn fún ọlẹ́ni tó fi sọ nígbà tí ọ̀sán táwọn fún ọlọ́pọlọ tó fi rọ́bìṣì náà àwọn olódò tẹ́ máa pè lólùmọ̀ tó hmm? gbogbo olú eléyìí máa gbọdọ̀ kọ́ torí pé yóò lè dì sí ibi orí ibu wọ́n tó bá àwọn àmàmí ní ọlọ́pàá ẹ̀jìnárì ẹ̀nìkan á ní akílódé ah, ẹ̀jìnárì ó wúlò ọlọ́ọ̀bọ̀ àgbàkà ọlọ́ọ̀ni jọ kábàámọ̀ kọ̀ọ̀kọ̀ ẹ̀nìkan lọ́kọ́ kẹ́mísírì ó wúlò ọlọ́ọ̀bọ̀ àgbàkà bí ọba wúlò lónìí kọ̀sánfà nínú mọ̀tà kọ́sọ́ pé sàtífíkẹ́tì ló kù ọ́ ẹ̀ ní ti sọ́mà fi ọkọ̀ múlá àti nípa ọ̀gbìn láti dé òlà ti pàṣẹ ọ̀pàtàkì kọ́ kí ọmọ gbàgbé bíkọ́ jẹ́jẹ́jẹ́jẹ́ lọ wà tẹ́lẹ̀ ọ̀kọ́ ojú akọ ní ìsìnkọ́ yẹ kó wá dé pé ní sàtífíkẹ́tì wọn ti mọ̀ kọ́kọ́ ẹ ẹnìkan ní ti mẹ́sìn lọ́lọ́kọ́ orí wà bẹ̀ pẹ̀lú pàlọ́ mọ́ gádà rẹ̀ ẹlòmíì ní ti yin báyìí ẹ̀rí fóun tiẹ̀ ẹ bóyá pẹtrólíọ̀mù àfẹnìkan lọ́lọ́kọ́ wọ́n bù kátà rẹ̀ láti jẹ́ mùsùlùmí tọ́mọ gbogbo àwọn sọ̀rọ̀ yìí mùsùlùmí ni ẹnjìníà mùsùlùmí ni mẹdíkù dọ́kítọ̀ mùsùlùmí ni pharmacy tó eléyìí pàtàkì. but bàlá sọ́tàpọ̀ wà lásọ́lá kò sí ìsìláàmù rárá ní mẹdíkà dọ́kítọ̀ kí ni abẹ́ ti rubbish rubbish nonsense ọwọ́ àbálùlẹ̀ ìgbàgbọ́ lẹ́yìn ilé ayé kọ́ kí lọ́ọ́ fẹ́ mú láti yàrá. so ẹ wọ́n ní ẹ jìnnà ni àwọn mr kìnnì kankan ni tí èdè mùsùlùmí kí ni abẹ́ fi fi rọ́bìṣì because lẹ́yìn ẹnjìnírìn kan àdáàbò ẹni kọ́lọ́mọ tètè wà bẹ́ẹ̀ nítorí ẹ̀ ló ti jẹ́ pé àwọn ọmọ wa a darí wọn ọ̀nà tó wúlò tó wúlò tó wúlò lédè pé wọn lọ kí o àwọn kí o àwọn gbogbo abájú àmọ́ wọ́n mọ̀tìwó wọ́n gbọ́dọ̀ mọ̀tìwó ẹ̀sùn wọn ta ẹ̀ta ìbátan wọn ẹ̀ta rẹ̀ sùn wọn sí àwọn nǹkan mi tó wúlò fọ́mọ yẹn tó wúlò fọ́mọ yẹn fún àwọn bá mùsùlùmí níbi báyìí tàbí bá mùsùlùmí níbi báyìí tàbí bá mùsùlùmí ìlọsíwájú ní fẹsùn náà àbí èsì ìlọsíwájú ìlọsíwájú ní fẹsùn náà ọlọ́run wa kó gbàdúrà wa ọlọ́run wa kó fún àwùjọ wa sí fọ́nrán wa lọ ní kọ́kọ́ àti ní gbangba ṣùgbọ́n àwọn ọlọ́run